yára yára yára yára means quickly yára means quickly ṣé o lè yára lọ sí ilé Adé? ṣé o lè yára lọ sí ilé adé